أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أقنكم الله سبحانه وتعالى ọba tí ọpẹ́ ọba tí ọpẹ́ yẹ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yìí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yìí ọlọ́ba tí ó ṣe ní ọ̀ràn yà lórí ẹnìkọ̀ọ̀kan wa láti máa dúpẹ́ fún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yìí ní gbogbo ìṣesí àti ní gbogbo ipò tí a bá bára wa Allah subhanahu wa ta'ala ó ṣe ìmá dúpẹ́ ní ọ̀nà kan gbòógì nínú àwọn ọ̀nà tí a ma fi sin lọ́wọ́ bá Allah subhanahu eléyìí tó ṣe dédé sísí tí a bára wá ń bẹ̀ lásìkò yìí òun náà ni kí a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala lórí orí fífi ẹnìkọ̀ọ̀kan wa mana sí ojú ọ̀nà Islam níbà mú sí al-Qur'an al tó ní alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya hadana Allah ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó fi wá ma ojú ọ̀nà yìí ojú ọ̀nà Islam a ò lè jẹ́ ni tí ó mẹ́nà pẹ̀lú agbára wa pẹ̀lú ọgbọ́n wa pẹ̀lú ma wa láwọ́lá an hadana láwọ́lá an hadana Allah bá sì kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fúnra ẹ̀ fi wá mẹ́nà abẹ́lọ́mà Allah subhanahu wa ta'ala kó wọ pẹ́ tí a dá yìí kó dé orí ìmọ̀nà yìí àti àwọn orí ní ìtọ́wà pẹ̀lú ẹnìkọ̀kan wa kọ́lọ̀kọ́bà dé mọ́lẹ̀ àwọn ọ̀tún orí tí a ń bẹ̀lọ́mà Allah subhanahu wa sí fún wa ní ayé àti ní ọjọ́ gbẹ̀dẹ̀ ọlọ́run bá ní tí ẹ bá ń dúpẹ́ fún èmì ọlọ́run bá Allah subhanahu wa ta'ala èmì ọlọ́run bá máa ṣe àlékún orí fún yíni ajẹ́rì pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó nìkan ni ọba tó tọ́ láti máa gbé ìjọsìn fún láì dá nǹkan kan papọ̀ mọ́ ọlọ́run báyìí àsìjẹ́rì pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀wú sí ọlọ́run bá òjísí ọlọ́run bá ní àlékún ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá orí ajẹ́jẹ́ tẹ́ẹ̀ kó ma bá Nábì sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ́ lílànà Nábì sallallahu alaihi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yíyan rẹ̀ ni lódì wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yíyan rẹ̀ ni lódì níbàmú sí ọ̀nà tí Islam tó fi gbé nǹkan yìí wá eléyìí ni nǹkan tí a ń gbé lọ tí a dẹ̀ ti sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tàbí ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá lórí àlámọ̀rí yìí èyí ni ó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹ́ sẹ́lẹ̀kẹ́ ìjíkọ́ yìí lórí ọ̀rọ̀ alhajj lórí ọ̀rọ̀ nǹkan tí ó ní ṣe pẹ̀lú nínú àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alhajjiru kányara ẹni lódì nítorí ẹ̀sìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala káyà àwọn èèyàn lódì nítorí pé wọ́n ṣe yọ́bọ̀yọ̀bọ̀ níbi ẹ̀sìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nítorí pé wọ́n wọ́n ṣe àwọn nǹkan tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó kọ̀ fún wa bí ká má ṣe káyí àwọn èèyàn lódì nítorí àwọn díwọ̀n yìí ẹ̀sìn ni tó lè fẹsẹ̀ rinlẹ̀ tí anábi sallallahu alaihi wa sallam tí ó lè fi báwọn èèyàn lò nígbà tó wà nílé ayé ó wà mẹ́rin tó إلي تصل إلى لي هنا الفرق بين المستتر الذي لا يجوز هجره وبين المعلن الذي يصن هجره أصل إني يàtọ̀ tí ń bẹ láàrin ẹni tí ó ń fi ẹ̀ṣẹ̀ pamọ́ ẹni tó ń ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ yìí pamá kò má ṣe ẹ̀ṣẹ̀ yìí ní gbangba yàtọ̀ tí ń bẹ láàrin ẹni yìí àtẹ́ntó ẹ pé òun ṣe ẹ̀ṣẹ̀ láti hàn al-mustatir wal àwọn méjèèjì ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì níbi ọ̀rọ̀ hajjiru níbi ọ̀rọ̀ káyàn wọn lódì yàtọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì náà ni a gbìyànjú àti sàlàyé lónìí inshallah kerim lálẹ́ yìí kálọ̀mọ̀ yí pé almustatiru almustatiru la yajuzu hajru tabaríyàn tó jẹ́ sí pé ó ń ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kò fi ẹ̀ṣẹ̀ yìí hàn ó ń ṣe láti pamọ́ ni ó ń yọ ẹ̀ṣẹ̀ sí ni ó ń yọ ẹ̀ṣẹ̀ ó ń yọ ṣe ni òun nìkan ni ó mọ̀ pé ẹni yìí ń ṣe lọ́wọ́n bá pẹ̀lú ọ̀ràn ìṣe lọ́wọ́n bá yẹn òun gan fún rẹ̀ òní fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé òun ṣe nǹkan yẹn àwọn èèyàn sì ní fura mọ̀ pé ń ṣe nítorí pé ó ń fi nǹkan yìí pamọ́ kò kò fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun láburú yẹn lọ́wọ́ àtẹ́ntó yẹ́ pé òun ṣe ti ẹ̀ láṣe hàn wọ́n bá wù ní kẹ́ rí kílẹ̀ nìkan fẹ́ fi mí ṣe mò ń ṣe mò ń ṣe náà nìyẹn kódà gbogbo yẹn ni ó máa tí ó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ yẹn pẹ̀lú ẹ̀ṣẹ̀ yẹn yàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì níbi bá ṣe bá wọn lò lórí ọ̀rọ̀ hajjiru lórí ọ̀rọ̀ yíyàn lódì almustatiru la yajuzu hajjiru tabaríyàn ti ń fi ẹsẹ̀ pamọ́ tó jẹ́ sí wípé ẹni ire èyàn ní fúra mọ̀ lọ́wọ́

ma bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ afáwa ibn muflih ibn muflih nínú al'adabu shar'iyya al'adabu ash-shar'iyya àwọn ẹ̀kọ́ ṣẹ̀ríà tí ó gbọ́dọ̀ yé musulmi tí musulmi gbọ́dọ̀ tó sì gbọ́dọ̀ máa hàn nínú àwọn ìwà musulmi àwọn ẹ̀kọ́ tó bá ṣẹ̀ríà mú ta fẹ́ rí lára musulmi òun ni bàbá wa yìí òun ni wọ́n kọ tírà ilé lórí al'adábú ash-shar'iyya al'adábú ash-shar'iyya àwọn ẹ̀wẹ̀ kọ́ tó bá ṣẹ̀ríà mu tí àwọn kan kamari lára musulmi wọ́n mú ọ̀rọ̀ yíwá nínú ẹgbàwá kan tí abdullahi ibn imam ahmad abdullahi ibn al-imam ahmad tó gbà wá nínú zawaidu zuhud zawaidu zuhud nínú ẹni abdullahi ibn al-imam ahmad pẹ̀lú ti gbọ̀rọ̀ yíwá wọ́n gbà wá láti ọ̀dọ̀ al-hassan al-basri al-hassan al-basri annahu qal wọ́n ní al basri sọ wípé thalathatun la ghibata lahum thalathatun la ghibata lahum ìyá ìyá ẹ̀pẹ̀lẹ́ sà ẹ̀pẹ̀lẹ́ alhassan al-basri ìkan náà wọn àgbàlagbà àtàbí'un òun náà ni alhassan al-basri alhassan al-basri inú àwọn àgbàlagbà àtàbí'un ni ta bá ń sọ̀rọ̀ nípa àwọn asálàfù salih Hassan al-Basri wa nù ẹni tí a lè kà sí salaf lílé tí ó dàrú lọ́nà gbogbo ẹnikẹ́ni tó bá ma àwọn tó ń pè ní salaf Hassan al-Basri ó wà nínú àwọn tí a kà fún àwọn salaf tó yẹ pé tí a bá ń dá ọ̀rọ̀ padà sí ìpínlẹ̀ abẹ́mọ́kí ni ọ̀rọ̀ àwọn salaf lórí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ hassan al-hassan al-basri náà wà náà rọ̀ta fún ní ìwòye tí ó yẹ pé tó bá sọ̀rọ̀ èyí gbọ́dọ̀ gbádànù pé a ò rí sálàfù lórí ọ̀rọ̀ yẹn al-hassan al-basri sọ pé salasatu àwọn ọ̀rẹ́ èèyàn mẹ́ta kan bẹ la ghibata lahu bí mùsùlùmí lẹ́yìn lélẹ̀ tó ẹgbẹ́ tó bá gbọ́ pé èèyàn sọrú nǹkan yẹn nípa òun lẹ́yìn inú ó bí inú rẹ̀ ó bàjẹ́ eré ìbáyìí haramu ni nínú ṣẹ̀ríà nínú àwọn nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí ni kódà náà àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni kí ẹ máa ṣe ríbà wà kí ẹ máa sọ̀rọ̀ èèyàn òun náà ni kí a máa sọ̀rọ̀ ọmọ ìyá yẹn ní nǹkan tí ó kórira tí ò fẹ́ gbọ́ kí a máa sọ lẹ́yìn rẹ̀ ní nǹkan tó ẹgbẹ́ tó bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ yóò kórira rẹ̀ kò ní fẹ́ kí wọ́n sọ nǹkan yẹn nípa òun tí èyàn bá ti ń sọ lẹ́yìn nípa ọmọ ìyá yẹn èyàn ti ń ṣe ríbà rẹ̀ nìyẹn eré báyìí burú gan tó wá gbọ́dọ̀ jìnà sí Al-Hasan al-Basri wájú pé wáyé pé àwọn ìran èèyàn mẹ́ta kan bẹ kéèyàn sọ̀rọ̀ wọn láì dá lẹ́yìn kò sínú ríbà tí islamu takò bẹ́yàn bá sọ̀rọ̀ wọn láìdá lẹ́yìn tó bá ọmọlúàbí wọn jẹ́ lẹ́yìn tó sọ aburú wọn tí wọ́n ń ṣe tó ẹgbẹ́ tí wọ́n bá gbọ́ inú wọn bàjẹ́ tẹ́yàn bá sọ lẹ́yìn kò sí nǹkan tó burú bẹ́ àwọn ọ̀ràn yẹn mẹ́ta kan bẹ tó rí bẹ́ alákọ̀ọ́kọ́ ni al-imamul kha'inu asíwájú tó jẹ́ oníjàmbá tí ń jàmbá àwọn èèyàn irú ẹni yìí rèé bẹ́yàn bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ní nǹkan tó ẹgbẹ́ tó bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ kò sáburú fún yẹn lórí nǹkan tí yẹn ṣe yẹn al'imamul kha'inu wa sahibul hawa ẹlẹ́ẹ̀kejì ló nífẹ̀ẹ́nú oníbídá wa sahibul hawa allazi yad'u ila hawa allazi yad'u ila hawa tó ń pèpè sí bídá rẹ̀ tá bá ti rí jẹ́ oníbídá tó ń pèpè sí bídá rẹ̀ èyàn kan tó gbé ìfẹ́nú kalẹ̀ láti ma fi sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ìtàn pè ní bídá náà ní ìfẹ́nú ìtàn pè ní fẹ́nú náà ní bídá kí fi ń pè ní fẹ́nú òun náà ni ìlànà tí ó jẹ́ pé ìfẹ́nú ni wọ́n fi gbé kalẹ̀ sínú ẹ̀sìn kìí ṣe pé ẹ̀rí kan nínú al àbí nínú súnna òun ló fi nǹkan yẹn rinlẹ̀ láti ma fi sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ìfẹ́nú àwọn kan ni àwọn kan wọ́n fẹ́ bẹ́ẹ̀ àwọn kan wọ́n rí kó dá bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ fi ìfẹ́nú wọn gbé nǹkan yí kalẹ̀ ní nǹkan táwọn ọmọ bìí sílọ́wà Allah subhanahu wa ta'ala irú àwọn tó bá ń ṣerú nǹkan yìí na ń pè ní ashabul àwọn onífẹ́nú àwọn tó yẹ kí wọ́n sin ọlọ́wà Allah subhanahu pẹ̀lú fẹ́nú tí kìí ṣe pẹ̀lú ẹ̀rí tó wà ní irú àwọn wọ̀nyí rẹ̀ ìran ẹlẹ́ẹ̀kejì náà àwọn èèyàn tó ta bá sọ̀rọ̀ wọn lẹ́yìn láìdá kò sí ríbà fún wọn ni a ò ní gbẹ̀sẹ̀ pá ń sọ̀rọ̀ wọn lẹ́yìn láìdá ẹlẹ́ẹ̀kẹta walfasiqul mu'linu fisqa walfasiqul mu'linu fisqa ẹni tó nítorí pé tó bá gbọ́ ní gbangba tó bá padà gbọ́ pa ń sọ̀rọ̀ ohun inú rẹ̀ ó bàjẹ́ ká sọ̀rọ̀ ọrú ẹni báyìí irú ran ọ̀rọ̀ báyìí nípa rẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ire kò sí ríbà fún wọn tó àwọn ìran èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí kúrò nínú wọn kò yí báyìí sí ẹ yọ àwọn ìran èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí kú nù wọn torí pé àwọn ìran èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí wáyé pé èèyàn lè ṣe kíni èèyàn lè ṣe rí bá irú àwọn èèyàn tó rí báyìí alimami ibn taymiya rahimallahu ta'ala abul abbas ibn taymiya rahimallahu ta'ala àwọn náà sọ nínú alfatawa almasriya alfatawa almasriya inú tíra yìí wọ́n ni man azhara al-munkara gbogbo ẹnikẹ́ni tó bá fi aburú hàn gbogbo ẹnikẹ́ni tó bá fi aburú hàn tó ń saburú láṣe hàn tí ó ma ṣe pamá wajaba al-inkaru alayhi ó jẹ́ ọ̀ranyàn lórí gbogbo wa ó jẹ́ ọ̀ranyàn lórí wa kátàkó gbogbo ẹnikẹ́ni tó bá fi aburú hàn wajaba al-inkaru alayhi ó jẹ́ ọ̀ranyàn kátàkó rú ẹni báyìí wa an yuhjar ó sì jọ́ràn yẹn ká yanrú ẹni bẹ́ẹ̀ lódì ó jọ́ràn yẹn ká ṣe kíni o ká ruo ẹni báyìí lodi wa an yudhamma wa yudhamma ala dhalik bákan náà ká bú lórí wà bàjẹ́ tó ń ṣe yìí ó di nǹkan ẹlẹ́kẹta alákọ̀ọ́kọ́ wajaba al-inkaru alayhi ọ̀rọ̀ yẹn ká takò ẹlẹ́ẹ̀kejì wa an lodi àyàn ويذم على ذلك هذا بولوري وابوتوشي فهذا معنى قولهم alimabinu tèmíyà ní eléyìí ni ìtumọ̀ gbólọ̀ àwọn àfá àtàmà sọ pé man alqa jilbaba alhaya gbogbo ẹnikẹni tó bá bọ́ jilbabu ìtìjú tó bá bọ́ ọlẹ̀ kí náà ń pè ní jilbabu alhaya ó ní pé gbogbo kò bá ní tìjú tó fi dé pé ń ṣe lọ́wọ́ ọba láti hàn ní gbangba táwọn yẹn fi mọ̀ pẹ̀lú ìṣẹ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ ti bọ́ jìlbáàbù ìtìjúkù lára nìyẹn ẹ̀dọ̀ pé jìlbáàbù ni aṣọ táwọn obìnrin máa ń dàbúra láti bú ọ̀ṣọ́ wọn so gbogbo ẹnikẹ́ tó bá ní ìtìjú bí ẹni pọ́wọ́ jìlbáàbù ni láti fi bó àṣírí ara ẹ̀ ẹni tó wá bọ́ aṣọ ìtìjú yìí jìlbáàbù tìjú yìí kalẹ̀ pẹ̀lú kó bẹ̀rẹ̀ sí máa ṣẹlọ́wọ́n táwọn èèyàn sì mọ́ pẹ̀lú ìṣẹlọ́wọ́n yẹn tí ń gbé ìṣẹlọ́wọ́n hàn fala ghibata lahu irú ẹni báyìí rèé kò sí gíbà fúrú ẹni bẹ́ẹ̀ bá a bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kò sí láìfí bá a bá sọ̀rọ̀ irú ẹni báyìí lẹ́yìn láìdá à kò sí gíbà bí khilafi man kana mustatiran yàtọ̀ sẹ́n tó jẹ́ sí pé òun ti ẹ̀rẹ́ ó dìgbà tẹ́ bá tó fimú fínlẹ̀ fimú fínlẹ̀ àbígbà tọ́lọ́ bá lékẹ́lá bá tú àṣírí ẹ̀sìn lọ́wọ́ kẹ tó mọ̀ pín sẹ́lọ́wọ́ bá sọ̀gbáwò yẹn wà bẹ́ẹ̀ tó jẹ́ sí wípé ẹlẹ́yẹ fún ilá pẹ̀júwé ní sí inú àwọn ẹ̀ṣẹ̀ tó gbajúmọ̀ láwùjọ inú àwọn ẹ̀ṣẹ̀ tó gbajúmọ̀ dáadáa láwùjọ àwọn ìlú mẹ́tọ́ pé wọ́n máa ń yọ́ sìgá mu ni tó bá mu sìgá tó bá fẹ́ mu sìgá bá yọ́ sá lọ kọ̀rọ̀ tó bá mú tán yọ́ lọ mu tọ́mtọ́m àti gbogbo àwọn nǹkan tó rò kó lè pa òórùn sìgá yẹn táwọn òfin ní máa gbóòórùn pó mu sìgá lára rẹ̀ yọ́ wà sojú fúrú yọ́ wà jáde ẹ ní mọ̀ pé mu sìgá

dákùn bùnmí lásìrí ṣẹ̀kọ́ àwọn èèyàn kan bẹ tí ma ń ṣe bẹ́ àwọn èèyàn kan ti bẹ̀tọ́ ẹgbẹ́ tó bá bẹ́ ṣe zìnà kọ̀ wá ní ṣe sádúgbò yìí tí wọ́n wádúgbò tí gbogbo èèyàn kan ò tí mọ̀ rí kólẹ̀ lómi ilé tàti bí lọ ṣe zìnà lọ́fà wọ́n ní yóò ti rẹ́ǹtì ilé kalẹ̀ sọ́hun àbó hòtẹ́ẹ̀lì kan lómi ń gbé àlè láti bí lọ sírò àwọn hòtẹ́ẹ̀lì tó rí bẹ́ẹ̀ lọ́nà jíjìn tó yẹ sí pé tí rẹ̀ bá ṣe pé ọlọ́run bá bá kádàrá pàtírí ẹ̀ bá tú èyàn kẹwò nímọ̀ pé ń ṣe zìnà ẹ̀rí mi gbóyé wọ́n wà bẹ́ẹ̀ dáadáa nínú àwọn tí ń ṣerú àwọn àbàjẹ́ bẹ́ẹ̀ wọ́n àwọn tí rùkọ́ báyìí ń bẹ lọ́wọ́ wọn ọlọ́run mọ́sà bá wa ṣamọ̀nà wọn ọlọ́run mọ́sà bá wa yà wọ́n Jésù ọlọ́jọ́ kan sọ ọlọ́run dákun mọ́sà bá wa ṣe ní wọ́n rọ̀ àwọn náà mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe wọ́n mọ̀ wá ṣe láti pamọ́ gbogbo ẹni tó bá rí báyìí rẹ̀ bi khilafi man kana mustatiran bi dhanbihi mustakhfiyan ẹni tó ń ṣe ẹ̀ṣẹ̀ láti pamọ́ fa inna hadha yustaru alayhi ẹni tó bá rí báyìí bọ́nà bá bá tú àsìrí ẹ sì bẹ̀rù ọlọ́run àà ẹwọ bọ́lọ́n ṣe tó àṣírí ilé mi lọ́wọ́ nìsì sẹ̀ǹpẹ́ ń lè yí káàkiri tọ́lọ́n fi mú ilé mi lọ́wọ́ báyìí ẹ̀páyọ̀ ọlọ́run bá ilé tẹ́ ń ṣe yóò dá iná mọ̀ pé kò dá àyà báyìí àyà báyìí òun lọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ló ti sọ̀rọ̀ nípa àwọn tí bá ń ṣe irú nǹkan báyìí lórí ti sọ̀dájọ́ wọn hadithu báyìí hadithu báyìí a wá ṣe nàṣíhà fún ní kọ̀rọ̀ yẹn ààbò láti àìjẹ́kẹ́ nìkankan máa eléyìí báyìí láwọn ẹ̀kọ́ tó yẹ kó wà lára mùsùlùmí lákin yunsahu sirran a ṣe nasiha fún ní kọ́kọ́ wa yahjuruhu man arafa halahu ẹni tó bá ma yìí sí pẹ̀lú ẹnìkan ni ó ma yàn lódì hatta yatuba tí tí ó tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yóò máa sọ lójú pàdà pé ó ń ṣe nàṣíhà fún ni eléyìí báyìí òun ni bí àwọn àfá ṣe sàlàyé bá ṣe máa ń lò pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń ṣe lọ́wọ́ Allah ìkéníkejì wọn ló ní ẹ̀kọ́ bá ṣe bá wọn lò nínú Islam bákanáà nínú tíra iláyè mí alimami ibn Taymiyyah tún sọ̀rọ̀ kẹ́ wọ́n ni man fa'ala shay'an min al-munkarat kal-fawahish ẹni tó bá ṣe nǹkan kan náà wà nínú àwọn ọwọ́ ẹ̀ṣẹ̀ bí àwọn ìwà zina wal wal-udwan àbí ó ń tayọ àlà Ọlọ́run Ọba ó ń sọ̀tẹ̀ wa ghayri dhalik àtàwọn nǹkan mẹ́ tó bá tún yàtọ̀ sírò àwọn nǹkan báyìí fa innahu yajibu al-inkaru alayhi irú ẹni báyìí ó jọ ọ̀rọ̀ yẹn kátàkù bí hasabi al bí agbára wa bá ṣe tó ni bá bá ṣe lágbára tó láṣe gbógun ti bọ́lọ́wọ́ bá lékẹ́lá bá ṣe fún wa lágbára sí láṣe fúnlẹ̀ mọ́ sí كما قال النبي صلى الله عليه وسلم يجب أن نبي من رأى منكم منكرا بقوان كان تباري أبرون نوي فليغيره بيده كفي وورا يابرون يقدا كفي وورا كفي يابرون يقدا ẹ̀rí pẹ́lẹ̀ báyìí agbára nìyẹn mo rí aburú kan sí mo sì ní kápá lórí àwọn tí ń sa aburú yẹn kí wá lo agbára lé wọn lórí láti yí aburú yẹn padà tí wọ́n fi ní sàbúrú yẹn mọ́ arábìnrin nǹkan alákọ̀ọ́kọ́ ni yẹn fàyín lam yẹ sẹ́tù arábìnrin tí ò bá wá ní kapá lórí yẹn fàbílísáàni kó fi ahán yí aburú yẹn padà ẹ̀rí pé arábìnrin tó bí oúnkálukú ṣe lágbára tó nìyẹn kò sẹ́nìkan tí ò gbọ́dọ̀ sí inkarul munkar kò sẹ́nìkan tí ò gbọ́dọ̀ takọ aburú oúnkálukọ́ wa takò níbàmú sí bí agbára rẹ̀ bá ṣe tó ní bó bá ẹni tó bá ní kapá kó fi ọwọ́ takọ aburú tó bá lu ẹnu ọlọ́run nígbà irú ẹni bẹ́ẹ̀ sàṣètò ọwọ́ ló gbọ́dọ̀ lù fún bí àpẹẹrẹ ń sìn nínú léèyàn fúnra àyà tíyàn ní ní kápá nínú ẹ̀ tíyàn ní lórí ẹ̀ ká kan wá máa ṣẹlẹ̀ tíyàn sì jẹ́ olórí inú léèyàn kọmọ wá lo ẹnu láyé ọwọ́ ló lò ọwọ́ òun náà ló fi kọ àbúrú yẹn pé kí ní yìí gbọ́dọ̀ rí inú léèyàn

ní ayé ní ayé rẹ̀ tó bá tó plé orin bí báyìí ọwọ́ nìyẹn ó lo agbára ó lo agbára tàbá ma wo ló ń plé orin yẹn ó lágbàjá ní ọya múgbò ní ọwá mo gbẹ́sẹ̀ lé o lè gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ bá dẹ̀ yóò sùn kankan wá gbà padà kò yí báyìí sí eléyìí báyìí níbi tí èèyàn bá ṣe ní agbára ìyẹn máa ń fi ọwọ́ agbára yẹn máa fi ń kọ aburú ni a fi yí aburú yẹn padà kò yẹ́ bá ní sí bọ́ ṣe wá sí oníbídíà náà ní play ọmọ wo ní play ọmọ musu buhari ọmọ musa mẹ́ẹ̀ ọya gbíwábí ọmọ wo ní ọmọ wo ní play sanusewu mẹ́ẹ̀ Allah ike sọ́rọ̀ ẹ̀ Allah, Allah. Èyí ó ní tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn èyàn kí ń ṣe yọ́bọ̀yọ̀bọ̀ pẹ̀lú ẹ̀ ìkan náà àwọn àfáà súnnà o ni wọ́n sọ̀rọ̀ wọn fún mi ní àárọ̀ yìí wallahi inú mi sì ń dùn sí àfáà yẹn kan àwọn àfáà súnnà ni Sheikh Dr. Fadil Nuruddin ah, Fadil al-Imam so wọ́n ní nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé wọn tán jẹ́ àfá ilé wọn ẹni ìsì ni ẹn tó ma in tí ń kọ́ àwọn èèyàn dáadáa ni ó ń kọ́ àwọn èèyàn dédé pàápàá jùlọ olóńkọ́ wọn ẹ̀kọ́ ìsì yé gidi wọ́n ìyẹn lè jó tẹ́yà jógùn kò sí kàtó burú mẹ́ wọ́n ní Dr. Fadil wa gbọ́rọ̀ hafizallahu ta'ala wa ra'a wa kásàrọ̀ àmtàlà ọlọ́nkọ́ jẹ́ kí wọ́n pọ̀ láwùjọ yìí wọ́n wá gbọ́ bàtà wá gbọ́ wọ́n wá wọ fásilù tẹ́ni ẹ ti ṣe nǹkan ẹ̀lọ́wà ní ọya ẹ gbogbo lẹ̀kùn tó wọnú fásilù wọ́n wọnú mẹ́sìdàrí masjidu ni wọ́n nínú mọ́ṣálásí ni wọ́n náà pè gbogbo àwọn èèyàn wọlé wọ́n wá dé kàtí gbogbo lẹ̀kọ̀ tọ́wọ́ nínú mọ́ṣálásí yẹn mọ́ṣálásí tó yìí tóbi ni ilé kéwù wọn níwò ọlọ́nkọ́ bá sí àlékún ilé dáadáa lè kéwù náà wọ́n wá dé kàtí lẹ̀kọ̀ mọ́ṣálásí ẹni kaka ọgbọ́rọ̀ jáde wọ́n lójú wọn ti yí padà ìkílẹ̀ ní ìsọ yìí wọ́n lójú ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ni ẹwà ń jókòó tó wà ń jókòó ẹn tó sọ̀rọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí kúrọ́ dùbù lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ látorí in tí ń bẹ lára rẹ̀ táwọn yẹn fi lè gbàtàjẹ́ wọ́n lẹ́ni ire ẹni tó mọ kùránì dáadáa ni kódà àwọn kìrọ̀át ọ̀pọ̀lọpọ̀ kìrọ̀át wà lórí ẹ̀ tí kùránì ẹ dúó gidigan tó mọ kùránì ká lórí àwọn kìrọ̀át tó pọ̀ wọ́n náà kọ́ bẹ̀rẹ̀ náà bí a nẹ́bí sallallahu alaihi wasallam ṣe ròyìn nípa kíkà al-Qur'an àti àwọn ìbàdá tí wọ́n ń ṣe tó ju tàwọn sọ̀hábà lọ so wá ní ẹmẹ́jẹ́ kélé kóta jẹba yín lórí ọ̀rọ̀ ẹni tó wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ tí ó ní nǹkan yẹ lára tó wọ́n fẹ́kọ́ ó wà ń jòkó tán ṣe rọ́jọ́nkúrọ́ dùbò wọ́n wá sàlàyé gbogbo àwọn ìsọkúsọ tó sọ tán wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì lè jáde kó lè ibi tí èyàn bá ti ní agbára bí èyàn ṣe máa ń ṣe nìyẹn kí ni wọ́n ṣe jàmáà bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ wọ́n fi kọ́ kí ni tó bá fi ọkà kọ́ mẹ́ ọlọ́run nígbà lọ́wọ́ wọn because ibi tí wọ́n ti ní ṣáúkà ni àwọn ni wọ́n lágbára mẹ́ kò yí báyìí sí ó ń kálukú

kò sì ní jòkó sí ìdájí ń sàbúrú yẹn táwọn yóò sọ pé á ah, inú lágbádá ọ̀yọ́ sí nǹkan tá ń ṣe ọ̀kàlẹ̀ wí ni tẹpáwọn èèyàn máa ń mọ̀ bẹ́ẹ̀ tẹ bá fi ẹ̀mí kọ̀ọ̀kan yóò hàn lójú táwọn èèyàn tí wọ́n ń sàbúrú yẹn gan mọ̀ pé á ah, tẹ bá rojú ẹ̀ sí pọ́n nǹkan tá ń ṣe yóò dùn mọ́ rárá ẹ̀ ọkànnì rẹ̀ kọ́ méjì fọ́kà kọ́ ọ àwọn tán rẹ̀ nìyẹn o tí a bá fọ́kà kọ́ nǹkan yóò hàn lójú tí a bá ń bínú máa hàn lójú bí hàn níbo ni bínú wà jẹ́mọ́ra inú ọkàn ni ojú ní ti máa hàn tí a bá ń dunú máa gbogbo ara rẹ̀ àtójú ẹ̀ tẹ́mọ̀ pẹ́ tí èyàn bá ń yọnú yóò hàn lójú ẹ̀ yóò hàn lára ẹ̀ tẹ́mọ̀ pẹ́ ni yọnú tó ń ti pé iṣẹ́ ọkàn ni bẹ́ẹ̀ náà ni tí èyàn bá fọkàn kọ nǹkan yóò hàn lójú yàn yóò sì hàn lára yàn táwọn èèyàn mọ̀ pé ah, ẹni yìí kórìíra nǹkan yìí nínú ìmáni lọ́wà èwo lọ́wà lẹ́jù nínú ìmáni yẹ káfọkàtàkò ìbàjẹ́ ni wà dhalika adh'aful iman wọn lọ lẹ́jù náà rán ìgbàgbọ́ Ibn Taymiyyah ní fa in kana ar-rajulu mustatiran bi dhalik tó bá yẹ pé ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ yìí in fi ẹ̀ṣẹ̀ pamọ́ lahu kò jẹ́ni tí ń fi ẹ̀ṣẹ̀ yìí hàn ní gbangba kò mọ́ ṣẹ̀ṣẹ̀ yìí lásìhàn أنكر عليه سرا أتكو نججناني نكوكوناني وستر عليه أتبو أسيري رواني باي تبان سلاسي قاماتي وفيها كما قال النبي صلى الله عليه وسلم كلا للوري لي باي هنا نقول النبي صلى الله عليه وسلم تصيب من ستر عبدا ستر الله في الدنيا والآخرة gbogbo ẹnikẹ́ni tó bá bọ ẹrú kan láṣìírí torí àsírú ẹrú kan tí ò fẹ́ kó tí síta tó sì bá bò ó sàtàrà Allahu fi dúnìyà wal akhirah ọlọ́run bó bò àsírí tí ẹ̀ náà lé ayé àtẹjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà tó bá di gbogbo àjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ọlọ́run ní tú àsírí tí ẹ̀ náà sáàrin àwọn èèyàn tí ò fẹ́ kẹ́nìkan yíò akàkà mọ́ ni wà ní a ah, ah, ẹjọ́ nítorí ọlọ́wọ́ba ẹjákùn torí ọlọ́wọ́ba ẹmẹ́sà ìbòmí lásìrí èmi náà mọ̀ pé nǹkan tí mo ń ṣe nǹkan tí ò dáa ni káwà ní ah, ọlọ́mọlẹ́mi lọ́wọ́ ọgbọ́nkan yẹ gbogbo yẹ náà pọ̀ ọgbọ́nkan yọ́ka ọkà kórùngbà àrùn lásẹ̀sọ̀ kò tó rẹ́kà lókè àṣẹ́bò ṣe máa ń àà àìrù yí àgbọ̀rọ̀ búrí láti rí àwọn ẹgbọ̀rọ̀ mẹ́yìn ní sàlàyé fáwọn èèyàn ọgbọ́n kan yí tẹ́yìn bá fi lè ká ọmọ ìyá àyàn bẹ́ẹ̀ ọlọ́run mọ́ sí ti wá bẹ́ẹ̀ o níbi títí ń se ẹ̀ṣẹ̀ láṣẹ pamọ́ tí ò fẹ́ kẹ́ni kankan rí ṣùgbọ́n náà bá lè kẹ́lá ní kí àṣírí ẹ̀ tú sí ọlọ́wọ́ ìwọ náà bó láṣírí wà bó láṣírí lórí nǹkan yẹn tó bá bó láṣírí ọlọ́run bá lọ́sùn ní gbangba ilé ayé àti ní gbangba ọjọ́ gbẹ̀dà ọ̀kẹ̀yàmà so ibà yìí sí ṣùgbọ́n ìbò láti rí ọ̀sọ̀ wípé àwà fílẹ̀ bẹ́ẹ̀ lórí ìbàjẹ́ yẹn sẹ́pọ̀ ti hàn sáwà nìyẹn àwà gbìyànjú àwà síwà sí fún àwà gbìyànjú àdẹ̀rù ọlọ́run bàbá a ṣe nàṣíhà fún lórí aburú tó ń ṣe yìí illa an yata'adda dararuhu àyàfi tó bá jẹ́ pé aburú ẹ̀ tí ń ṣe ní kọ̀kọ̀ náà yóò padà lọ ran ẹlòmíì tó bá jẹ́ pé aburú yẹn ò ní kọjá lórí ẹ̀ nìkan tọ́dọ̀ ẹlòmíì à ní tíwásírí ẹ̀ a sì máa ṣe nàṣíhà fún ní kọ̀kọ̀ náà ni illa ayata adda bọ́ọ̀rù àyàfi tó bá jẹ́ pé aburú yẹn padà kúrò lọ́dọ̀ ẹ̀ bọ́ sára ẹlòmíì wal mutaaddi labudda min kaffi wal mutaaddi gbogbo aburú tí ó bá ti ràn látara ẹni tí ń ṣe bọ́sára ẹlòmí làbújá min káfí ẹ̀dùwánì ọ̀ràn yẹn ni ká ọ̀ràn yẹn ni kí a kọdí ríran aburú yẹn ká má jẹ́ kó bọ́sára ẹlòmí wa idha na'ahu al-mar'u sirran falam yantahi tabawa le koko nígbàtà ká mẹ́bí aburú ní kọ̀kọ̀ tá kọ̀ fún wíkọ́ mọ́ ṣerú ẹ̀mọ́ falam ma kọ̀ wá jáwọ́ kúrò bí aburú yẹn náà ẹ̀ka tó yóò kù tí yóò ṣe ni pé èyàn wá ṣe nǹkan tí ó mú kúrò bí aburú yẹn fún pẹ̀lú pé yóò ṣe hajjúrù fún èyàn yẹn rú ẹni bẹ́ẹ̀ lójú pé ah, bẹ́ẹ̀ náà ni mo ka yín lọ́sẹ̀ ah, mo ka náà ṣe ni mo ṣe sí fún tí mọ̀ ka lọ́sẹ̀ sọ fẹ́ gẹ́gẹ́ mo tún wá ka yín lọ́sẹ̀ yìí aláburú ni ewu ní ká máa sáburú gan ká máa gbé pamọ́ pàápàá ìbọ́lọ̀ ń tú àṣírí lọ́yẹ̀ tọ́lọ náà tàyí sí wà sí fún yín ẹ̀yin ti fẹ́ mú bàjẹ́ yìí ní ẹ fẹ́ mú níwà nìyẹn a ṣe nǹkan tí ó mú kó bí bàjẹ́ yẹn fún ní káyàn kana dhalika anfa'u fi dunya tó bá yẹ pẹ́lẹ̀ ìbáyìí ni ó sáǹfàní fún jùlọ nílé ayé amma idha azhara ar-rajulu al-munkarat ṣùgbọ́n tí yẹn bá fi lè bẹ̀rẹ̀ sí fi aburú hàn níta tí ń saburú ní gbangba wajaba al-inkaru alayhi alaniyatan ní gbangba òun náà láti sàkó ilé ìbáyìí ni nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mà àwọn ní alọ́mà bárú ẹni bẹ́ẹ̀ ní kọ́kọ́ ẹ̀dàkùn sí kọ́kọ́ lòun ti ṣe ló ti sọ ìtọ́ sọ láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ṣe ní gbangba ṣàgbá ni yíre kí ló ṣe yẹn sófà burú pamọ́ ní àbósa burú hàn a níbàlù níbàlù ẹni tó fa burú pamọ́ Ibn Taymiyyah sọ pé wa amma idha azhara ar-rajulu gbangba náà láti takò ولم يبق له غيبته كسي غيبة فراني بيما وجب أن يعاقب على نية أجوما يكفي الجني نجبا بما يرجعه عن ذلك من هجره من هجر وغيره آشي إن كانت يوم مكروم mú kúrò ní káyàn lódì ni àtàwọn kàmí fàláyù sálàm àlè a ní sálàmà sí wàláyù rọ́dà àléhì sálàm bẹ́ẹ̀ ni tó bá sálàmà sí wà ní dáhùn sálàmà rẹ̀ ìzàkánà alfa'ilu lìzálika mutamakkinan min zalik min ghairi mafsadati rajiha tó bá jẹ́ pé ni tí a sọ pé kó má lè rí nǹkan yìí ṣe tó bá yẹ pé ni tí ó ní agbára tó lè rí nǹkan yìí ṣe fún yẹn ni min ghairi mafsadatin rajiha láì kò ṣe wípé aburú kan tó fẹsẹ̀ rinlẹ̀ jù dáadáa tí a fẹ́ rí ń bẹ̀ ló padà wá ṣẹlẹ̀ sí wa ṣẹ̀ǹpé gbogbo kan tó bá jẹ́ pé tẹ̀yàn bá ṣe yóò yíyàn lọ́wọ́ ṣẹ̀ǹpé tí mọ̀ sínú ẹ̀sìn yóò ju dáadáa tí yẹn fẹ́ àchíìbù ń bẹ̀ lọ àjẹ́pẹ́ ni tó fẹ́ ṣerú nǹkan yóò ní kàpá lórí nǹkan yẹn nìyẹn kọmọ̀wùlẹ̀ ṣe gíní kọmọ̀wùlẹ̀ ṣerú nǹkan yẹn kọmọ̀wùlẹ̀ ṣe nítorí pé ẹniyẹn ò ní kàpá nìyẹn tí mọ́ tó bá yẹ kẹ́gbẹ́ ẹnikẹ́ni tó ní kàpá lórí so nítorí àsìkò wá rí ẹjẹ́ kí n parí pẹ̀lú gbónú ìpé wa yanbaghi li ahli al-khayri wad-din an yahjuruhu maitan kama hajaruhu hayyan musaise wa yanbaghi li ahli al-khayri wad-din an yahjuruhu maitan kama hajaruhu hayyan ó tọ́ fún àwọn tó wọ́n jẹ́ àwọn ẹni rere àwọn ẹni ẹ̀sìn àwọn ẹlẹ́sìn an yahjuru kan yaro ẹni báyìí lódì mayitan kódà tó bá kú kí wọ́n yàn lódì kama hajaru hayyan bá ṣe yàn lódì nígbà tó wà ní ayé idha kana fi dhalika kaffun li amthalihi tó bá ebe ká tún yàn lódì lẹ́yìn tó bá kú tán yóò mú kí àwọn àwọn tá bá jọrú tiẹ̀ káwọ́ kú omi ìbàjẹ́ tó bá ipele yọ káwọ́ àwọn tó rí bí tiẹ̀ kú omi ìbàjẹ́ á tún yàn lódì lẹ́yìn tó bá kú tán gan idha kana fi dhalika لأمثاله من المجرمين فيتركون تشييع فيتركون تشييع جنازته àwọn tó jẹ́ ní àwọn tó jẹ́ lẹ́sìn yìí wọ́n wá gbé ìtẹ̀lé òkú ẹni yìí ìsìnkú ẹni yìí wọ́n gbèjù sílẹ̀ wọ́n ní wọ́n ní tẹ̀lé òkú rẹ̀ lọ sí tẹ́ wọ́n dẹ̀ ní sí òkú ẹ̀ wọ́n ní kírun sí lára kama taraka an-nabiy

pẹ̀lú wàbàjẹ́ kan tí ó ń wù kí ni Samra fi dáwọn lóhun faqala lahu mata lam usalli alayhi ó ní kódà bọ́ bá fi lè kú òun ò ní kírun sí lára ọmọ rẹ̀ ní ó ní tó bá fi lè kú òun ní kírun sí lára li'annahu a'ana ala qatli nafsihi fa yakunu ka qatili nafsihi torí pé ọmọ yìí rèé ó ti ṣèrànlọ́wọ́ lórí pípa ẹ̀mí ara rẹ̀ ó ti ṣèrànlọ́wọ́ pẹ̀lú pípa ẹ̀mí ara ènìyàn pẹ̀lú nǹkan tí ó ṣe yìí fọ̀yàkúnù kàkọ́ ti lè nafsihi yóò wádá ẹgẹ́ bí ìdájọ́ ọ̀dá ẹgẹ́ bí ìdájọ́ sallallahu alaihi wasallam as-salatu ala qatili nafsi bẹ́ẹ̀ ni ní pàápàá sallallahu alaihi wasallam náà gbérùn jù sílẹ̀ láì kìí sí ẹni tí وكذلك هجر الصحابة الثلاثة الذين ظهر ذنبهم في ترك الجهاد الواجب حتى تاب الله عليهم بين النبي صلى الله عليه وسلم oyin àwọn sọ̀hábà mẹ́ta eléyìí tí ẹ̀ṣẹ̀ hàn látọ̀dọ̀ wọn pẹ̀lú gbígbé jihadu tí ọjọ́ ọ̀rọ̀yàn lé wọn lórí gbígbé yìí sílẹ̀ anẹ́bìyàn wọn lórí tọ́lọ̀bà rí gbígbà túbà wọn ni lànẹ́bì sallallahu alaihi wasallam so bá ṣe máa ṣe pẹ̀lú àwọn èèyàn rí tàbá ti wá rí pé ẹni tí fi táúbá hàn ó ti sẹ́ríkò ń bí aburú yìí àwa náà fi dáadáa hàn sí àwa náà bẹ̀rẹ̀ sí máa abẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa sí sí ilé ìbáyìí rí òun náà nìkan tí ó wà lábẹ́ ilé ìbáyìí lórí bá ṣe ń bá wọn yẹn lò nípa fífi ẹ̀ṣẹ̀ hàn àbí fífi ẹ̀ṣẹ̀ pamọ́ a ma tẹ̀síwájú lórí àlàyé ìlọ́la inṣàlọ̀ kẹrim tí àwọn mọ̀wábíkọ̀ àwọn òfin àtàwọn mọ́jẹ̀mú tó wà fún káyẹ̀yẹ̀ lódì tí ó fi hàn sẹ́lì kọ̀kan wà táfi ma irúran àwọn èèyàn ni a ṣe hajjúrù fún kò ń ṣe gbogbo ẹnikẹ́ni tá a bá ti rí pé ó ń ṣẹ̀ òun náà láṣe hajjúrù fún a ṣe yàtọ̀ láàrin ẹni tó yẹ pé ó àfòun àtọ́lọ́wọ́n bá nìkan ni wọ́n mọ̀ pé nǹkan yìí ó ń ṣẹlẹ̀ láàrin láàrin ẹrú ìsọ́lọ́wọ́n bá àtúnfi àwọn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá tú àṣírí ẹni sí lọ́wọ́ yẹn lódì so yóò ṣe nasiha fún so tọba wá fẹ́ yẹn lódì náà rí yóò yẹn lódì tí tí ó fi fi nǹkan aburú yẹn lẹ̀ kò dẹ̀ ní tú àṣírí ẹ̀ síta ṣeré báyìí ni àwọn nǹkan tí a láti ma lórí àwọn nǹkan yẹn inshallah karim so tó bá di lọ́la a tẹ̀síwájú lórí àwọn bọ̀wábí àwọn òfin àtàwọn mọ́jẹ̀mú tó wà fún ẹni tó fẹ́ lódì kí làwọn nǹkan so tó jẹ́ pé a ní ma ṣàṣìṣe níbi so a lè ṣe hajjúrù ní òdiwọ̀n bí dẹ̀ ní tayọ àlá ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní hajjírò yìí tí bá yìí sí so inshallah karim so abẹ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí ó ṣe wá láǹfààní púpọ̀ pẹ̀lú lè tí a sọ yìí inshallah tí mo sọ yẹn ni pé ibi tí a jù sí náà ní ní alẹ́ yìí báyìí so abẹ́lọ́ọ̀bà Allah subhanahu wa kó fi sínú mawazinu hasanatina àwọn òṣùnwọ̀n iṣẹ́ rí ẹnì kọ̀ọ̀kan wa ní ọjọ́ gbẹ̀dẹ̀ al náà so àwọn ọkùnrin sáàkì ti pé ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé ẹni tí wọ́n tí wọ́n lè mọ́ lórí pé ó fi ìbàjẹ́ rinlẹ̀ nílé kéwú so pé Kùránì ní ẹni yẹn kọ́ ló ń kọ́ nílé kéwú yẹn kìí ṣe náhù mú ṣàìṣe pẹ̀lú náhù tí mo ló ń kọ́ yẹn Kùránì lẹ́ni yẹn kọ́ so ẹni yìí dẹni tó gbárí nínú ma alkùránì ni tó ma kùránì ká ó ma kùránì ká dáadáa ó láwọn riwaya sí ojú lágbárí ẹ̀ dáadáa tó lè fi ka alkùránì yàtọ̀ fún riwaya Hafs ilé tí ó gbajúmọ̀ yẹn ó tún ma wọn yàtọ̀ fún riwaya Hafs ó láwọn ọmọ àwọn kẹrọ áti mí tí ó lè fi sàmìyàn láǹfààní so tó ti bẹ́ẹ̀rẹ̀ nígbàtí wọ́n fi ẹbọ rinlẹ̀ tó fẹ́ ma fi síhìrù rinlẹ̀ tó fẹ́ ma fi bí dáàrin ilẹ̀ ní olè kéwú so wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé lé lórí lẹ́ni tí ó jẹ́ aláṣẹ nínú olè kéwú yẹn tó ṣe bá ń sì then ìbéèrè ni pé ṣé yàn lè tí ọmọ sẹ́ni tí ó parẹ̀ lára náà ìkírùn sẹ́ni tó parẹ̀ lára ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹni tó parẹ̀ kí ni ìdájọ́ ẹni tó parẹ̀ ṣé ẹni tó bá ti parẹ̀ rí tó ti di káfìrí pẹ̀lú iṣẹ́ tó ṣe yìí àbí kò di káfìrí ilé tí ó sí èméjì bẹ̀ ni pé tí ó dẹ̀ sí apá bẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá parẹ́ kò di káfìrí kò di kèfèrí pẹ̀lú iṣẹ́ yìí bóyẹ̀ ni pé ó ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ tó tóbi gidi gan òun náà lẹ́ni so ẹni tó bá dẹ̀ sí kú ní mùsùlùmí ó tọ́ka kí tó láti gbọ́dọ̀ mọ́ ìdájọ́ ẹni ẹ̀ tó bá yẹ pé káfìrí ni kò tọ́ ká kírun sí lára ṣùgbọ́n ni yíre mùsùlùmí ni a kírun sí lára a kírun sẹ́lẹ̀ lára ṣùgbọ́n àlàyé tó wà ń bẹ̀ ni pé tabari àwọn àfáà súnnà láwùjọ tí wọ́n jẹ́ àfáà ńláńlá tí wọ́n jẹ́ olùpáyọ̀ Ọlọ́run pé àti bá ti kú lágbájá yìí tó jẹ́ ẹni tó dúró lórí súnnà tí mo sì rí payọ ọlọ́run bá lára yìí mo fẹ́ kó kírun sí lára irú àwọn bẹ́ẹ̀ ká má kírun sẹ́ni ẹ lára ká má kírun sẹ́ni ẹ lára òun ló dáa jùlọ so eléyìí yóò jẹ́ ìjìyà àti ìṣekáìsí àwọn míì náà tí wọ́n nírú àbàjẹ́ yìí ó ń bẹ́ẹ̀ bí kí ẹni rí táwọn fojú wò yìí kó kírun síyàn lára tòun ó pàdánù ìjàǹfààní ìrun ẹni yìí sí òkú òun lára òun ó pàdánù ẹ̀ so yóò lè jẹ́ ìṣeká ìṣirò àwọn tó rí bẹ́ẹ̀ so anábì sallallahu alaihi wasallam ní afẹ́lẹ́ ìbá ìjọ anábì sallallahu alaihi wasallam gbé ìrun jù sílẹ̀ lára apá kan àwọn sọ̀hábà tó yẹ pé wọ́n kú tí wọ́n dẹ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá fún bí àpẹẹrẹ ẹni tó kú pẹ̀lú gbèsè lásìkò anábì sallallahu alaihi débẹ̀ ó béèrè pé só nígbèsè lọ́rùn wọ́n ló nígbèsè lọ́rùn anábi ní só fi nǹkan lẹ̀ tí ó fi san wọ́n ní kò fi nǹkan kan lẹ̀ anábi ní sallu ala sahibikum ẹ máa kírun sí ẹ̀yìn lára èmi ò ní kírun sí rí lára anábi dẹ́pẹ̀yìn dáú lọlé so àwọn tó bá rí báyìí tó bá wà nípò báyìí láwùjọ wọn ní kírun sẹ́ni yẹ lára ṣùgbọ́n wa sí lára torípa anábi sí lára so ti báyìí sí so ilé báyìí nǹkan tó rìn lẹ́lọ́dọ̀ àwọn olùmọ́ni so ti báyìí sí so alimá ibn Taymiyyah ta'ala wọ́n mọ́rọ̀ ìwá nínú majmu'ul fatawa wọn tó fi sàlàyé ìdájọ́ kákírùn sí oníbídà tó bá kú lára àbáwọn tó bá jẹ́ bùkí báyìí báyìí kákírùn sí a kírùn sí lára ṣùgbọ́n àwọn tó bá rí báyìí láwùjọ àwọn ni wọ́n ní kírùn sí lára láti fi lè ṣe káyì bá tó jọ orú tiẹ̀ tó kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó fi yẹ nìkọ̀ọ̀kan wa ẹ̀rìkẹ́ bèèrè bèèrè tí ó ní ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣùlẹ́yìn tẹniyẹ sálámà ó ní òun wá olóhun yóò wù òun láti àgbà àlàyé lórí àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí wọ́n ní pẹ̀lú bí àwùjọ wa ṣe rí àwùjọ Yorùbá àbí ní Nàìjíríà ní àpapọ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n jẹ́ aláìní ìkàkún fún ẹ̀sìn tí wọ́n lákàkún fún súnnà so wọ́n ni wọ́n máa ń lorú àwọn nǹkan yìí wọ́n máa ń lo bí ìlàkáyé wọn láti lè tako àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala àti súnnà Nabi sallallahu alaihi wasallam so wọ́n like using their intellect to oppose divine test wọ́n máa ń láìkì kí wọ́n máa lo ọpọlọ láti máa fi tako àwọn ìwé mímọ́ al-Qur'an àti hadith so wá ní ẹni wọ́n bèèrè pé ká sọ̀rọ̀ nípa yẹn bákanáà wọ́n ní hajjiru on parents ká sí hajjiru fáwọn òbí between spouse wife to husband láàrin ìyàwó sọ́kọ in-laws àwọn close relatives àwọn tó jẹ́ mẹ̀lẹ́bí tó súnmọ́ wa ẹgẹ́ bí uncles aunts nephews and niece àwọn tó rí báyìí and when, and when does it actually become obligatory or recommended to do it on the above set of people without being labeled as an extremist So my emphasis is on someone that is superior to you and close relatives. So nǹkan tí ẹni sọ nìyẹn. Pé ká ṣe hájúrò fún àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ wa báyìí, báyá láàrin ọkọ sí ìyàwó ni, láàrin ìyàwó sọ́kọ ni, láàrin àná ni, síra wọn. Àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ wa bí ọ́nkú wa bí áǹtí wa bí nẹ́bíù, so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà rí, wọ́n nígbà wo ni ájúrò jẹ́ dandan, tàbí tí ájúrò jẹ́ a fẹ́ kí èèyàn lórí àwọn tí a wí tó ìjẹ́ sí pé èyí ó fi ìsìlà kúrò bí kí wọ́n máa pèèyàn ní aláṣejù tó yíba ní sí ó ní òun ẹni sọ pé àwọn ń tẹ́ǹpẹlẹ mọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n súnmọ́ wa jùlọ náà ṣẹ̀rí a ti mẹ́nubà láàrin ẹni tó súnmọ́ wa àtẹni jìnà sí wa níbi ọ̀rọ̀ hajjọ́rù

ìyẹn máa ń ṣe hajjúr fún wọn mo dẹ̀ ti mú atharu wa abdullahi ibn umar náà tó ń náà yan ọmọ rẹ̀ lódì bilal ibn abdullah tó yan lódì tó yẹ báyìí sí nígbàtí ó ń ṣe jákújákú tó yẹ báyìí sí àti àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tó yẹ sí pé wọ́n jẹ́ alásọmọ́ ara wọn ní bàbá sọ́mọ́ tí so ilé ìbáyẹ̀ ń fi yíwa wípé èyàn jẹ́ ìyàwó èyàn jókọ èyàn jẹ́ bàbá èyàn jẹ́ ìyá èyàn jẹ́ gbọ́n èyàn jẹ́ àbúrò àbúrò bàbá àbúrò ìyá kò yíwa yìí sìn ọmọ àbúrò bàbá àbí ọmọ àbúrò ìyá gbogbo àwọn eléyìí rèé mọ́ ẹjẹ́ mọ̀lẹ́bí tó súnmọ́ àtó yìí yìí ò túmọ̀ sí pé à ní ṣe hajjúrù fún wọn tí a bá rí nǹkan tí ó lè mú wa ṣe hajjúrù lára wọn so torí pé tó bá yẹ pé à ní mọ̀ ṣe fáwọn eléyìí báyìí a mọ̀ wá ṣe fáwọn ará àta nìkan tó ìjẹ́ pé intanṣi torí ẹ̀ ṣe fáwọn ará náà ń bẹ lára àwọn eléyìí àbòsí ni ẹ̀wù ọlọ́bù fẹ́ a jẹ́ pé hajjírun wa tẹ̀sí ti kúrò mbẹ́ ìfẹ́nu ti wọ́ àsọ̀bíyà ti wọ́ pé á tọba ti jáwọn èèyàn ti wá kódà kí wọ́n ṣe bàjẹ́ tó burú ìtàwọn ará àta lọ àníyàn wọn lódì àní sí hajjírù fún wọn tọba ajá ará àta eléba yìí sì yapa sílà na anabi sallallahu alaihi wasallam torí pé a rí pé anabi sallallahu alaihi wasallam ó ń yan àwọn ará ilé ẹ̀ náà lódì nítorí pé wọ́n ṣèwà ìwà bàjẹ́ ẹnu nǹkan tá níbi yíyan àwọn tó rí báyìí lódì òun ni wípé ǹjẹ́ a níkapá lórí nǹkan yẹn tí agbára wá ká ṣé tí a bá yàn wọ́n lódì ṣé nǹkan yìí yóò kàǹfà ní báyẹ̀sìn àbí yóò kó ìnira báyẹ̀sìn òye báyìí sì ǹjẹ́ ẹni tó fẹ́ ṣe hájúrù yìí ìjó ní agbára lórí àwọn tó fẹ́ sí hajjúrù lé lórí àbáwọn náà ní agbára lórí ẹ̀ ẹ wo ta nabi sallallahu alaihi wasallam àti Zainab bintu Jahsh tí mo sọ yìí ẹ̀rí pa nabi ló ní kápá lórí Zainab bintu Jahsh gbogbo ẹnikẹ́ni tó bá rí báyìí náà kó náà hajjarọ kó náà yẹrú àwọn yẹn lódì tó bá ti ní kápá lórí wọn nítorí pé kí maslaha wà ń bẹ so yíba yìí sí tí ò bá ní padà sọ obìnrin yẹn di pòkì tó fi wá di pé ọ̀rọ̀ rẹ̀ ó tó wá padà wá burú ju bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ so tí bá ń sì so gbogbo àwọn eléyìí báyìí ni àwọn bọ̀wá bí sí tí ó wà ń bẹ̀ so yíba yìí sí ṣùgbọ́n àwọn wọ̀nyí rí ní lódiwọ̀n gbàtà bá ti rí wípé àǹfààní ó bá ẹ̀sìn níbi hajjọ́rù wọn àǹfààní tí ó sì bá ẹ̀sìn náà ni pé kárí wípé aburú wọn ó lẹ láwùjọ àbí aburú yóò kú lọ́wọ́ wọn àbára ó ní wọn débi wípé kódà bá fẹ́ ṣe ìbàjẹ́ mi à ẹ̀rù ó máa bà wọ́n ilẹ̀ ó sì fún mọ́ wọn pé á ah, tàbá tó ní ká ṣe nǹkan yìí sí àmọ́rú nǹkan tẹ́ni yóò fi bá lò a sì ní bùkátà sí ẹni sì ní àrọ́gbọ́dá sí àríra wa àríra wa àríra láì so irú àwọn èèyàn tó bá wà ń pò báyìí kán sí hajjúrù fúnra àwọn tán bá rí so ibà ìsìn lára ẹ̀sìn ni ó wà so bákan náà tí ẹni ìtún sọ eré tó wà lókè ni pé so ká sàlàyé nípa àwọn tó yẹ sí pé wọ́n máa ń tako àwọn tí wọ́n lákàkún fún súnnà àtàwọn tó yẹ sí pé wọ́n máa ń fi làákà ìtako súnnà ṣẹ́rí gbogbo àwọn tí ò lákàkún fún súnnà yẹn aláburú ni wọ́n aláburú ni wọ́n so ibà ìsìn bákanáà àwọn tó tún wá burú jù àwọn lọ làwọn tí ń fi làákàyè tó fi ń tako ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fi làákàyè tako ẹ̀rí ká mọ̀ pé ni ìlànà àwọn Mu'tazila ni ìlànà àwọn ni wọ́n máa ń fi ẹ̀rí wọ́n máa ń fi làákàyè tako ẹ̀rí in tó bá ti ṣe dédé ni so ìfẹ́nú lélẹ́ ìbáyìí ìfẹ́nú gbà so tá bá ríro àwọn yìí rèé ká jìnà sí tó ti bá yìí sí so gbogbo ẹnikẹ́ni tó bá ní kápá láti lè bá wọn sọ̀rọ̀ láti lè fà wọn kó bí ìròyìn yẹn kó bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́yìn àbámọ̀ yí pé ìbá wọn sọ̀rọ̀ rèé yọ́ ma fa ìfàǹfà dípá wọn náà padà mọ́ wá fi làkáyè takọ àwọn ga tó ti rìn ilẹ̀ nú ẹ̀sìn tí ìrújọ́ wa kó sí ẹ̀nà lẹ́mí ìyẹ́ ṣe jìdáàlù pẹ̀lú wọn wà ni nítorí àti dáàbòbò ẹ̀sìn ara ti ẹ nítorí pé ṣe rí kéèyàn dáàbòbò ara àyàn òun ló sàgbà kẹ dáàbòbò ẹni ẹlẹ́ni

ní tó pọ̀ fẹ́ du orí olórí kọ́kọ́ du orí ara rẹ̀ ṣe bá yìí sí ọlọ́wọ́ bá ní alaikum anfusakum la yadurrukum man dalla idha ihtadaytum ọlọ́wọ́ bá ní ẹ̀mí ara yín dọwọ́ ara yín ẹ̀mí ara yín dọwọ́ yín ẹ̀la ẹ̀mí ara yín kó níbi ìyà ọlọ́wọ́ bá kó níbi ìparun kó níbi kẹsìn dàrú mọ́ yín lọ́wọ́ man dalla idha tẹ́yìn bá ti mọ̀ náà àwọn tí wọ́n jẹ́ alá àwọn tí àwọn tí wọ́n jẹ́ ní ìsìnà ò kó nira báyìí la yadurrukum man dalla àwọn tí wọ́n ti sọnù wọn lè kó nira bá yín tẹ́yìn bá ti wà lórí ìmọ̀nà ìdá tàdéìtù tó tẹ́yìn bá ti mójú tẹ́mì ara yín dáadáa tẹ́ẹ̀ jẹ́ kí ìsìnà bá yín tó àwọn yóò nílè kó ní ni tí ò lákàkún fún súnnà ká gbìyànjú ká sàlàyé súnnà fún káyè jẹ́ kó yé pé ọ̀ràn yẹn ní fún láti lákàkún fún súnnà tó ibà níṣẹ́ ká dẹ̀ Islam ká jẹ́ àti súnnà méjèèjì wọn ò lè wọn ò lè yára wọn so al-islam wa súnnà wa sunnatu hiya al-islam wa la yaqumu ahaduhuma illa bil-akhar al-imam al-barbahari ló sọ bẹ́ẹ̀ súnnà ni islam islam náà ni súnnà ìkẹ́nìkejì wọn lè dúó láì rí wọn sí islam tó bá ní ohun lákàkún fún ní onífẹ́ẹ̀nú alájọ́ kan sọ lọ́wọ́ bá subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh náà rẹjọ fi sabilillahi tí a bá ń gbà